فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة يا عباد الله فيما مضى من الخطبة ذكرنا لكم بعض الأخطاء الشائعة الواردة في صلاتنا كل يوم وهذه الأخطاء منها ما تبطل الصلاة تماما ومنها ما تنقص من أجور الصلاة ولذلك الحذر كل الحذر من هذه الأخطاء ọpẹ́ fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ọba tí a dá ọpẹ́ fún lọba tí ó kà wá yẹ ó kà wá máa wọn tí wọ́n kí júmọ́ àti fi èní kí Ọlọ́run Ọba kó má ṣe ìgbà júmọ́ àwa kọ́lọ̀ kó ṣe àlékún orí ẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ohun tí abára wa sọ ní ọ̀sẹ̀ tó kọjá al-akhta'u shai'a fi salat òun náà ni àwọn àṣìṣe tó gbajúmọ̀ dáadáa tí máa ń ṣẹlẹ̀ lórí irun àwọn àṣìṣe tó gbajúmọ̀ dáadáa tí máa ń ṣẹlẹ̀ lórí irun a wá sọ fún wa wípé min hadhihi al ó ń bẹ nínú àwọn àṣìṣe yìí ma tubtilu salat eléyìí tí máa ń barun jẹ́ wa minha ó fi ń bẹ nínú àwọn ma tunqisu min ujuriha eléyìí tó jẹ́ pé téèyàn bá ti ń kó sí a máa fa àdínkù nínú ládá irun ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ojú oyé wa pé àwọn èèyàn oríṣiríṣi ní máa ń kírun ẹlòmí àjáde nínú irun agbàládá tó pọ̀ ẹlòmí àjáde nínú irun kò ní gbàládá rárá ọba fún ìgbà irun ẹnì wa wọ́n sọ láti ìmáàdù dín gbogbo wa náà láti mọ̀ pé ìrun tá ń sọ yìí ìmáàdù dín òun náà ni òpó tí ó gbé ẹ̀sìn dúró man akọ́mọ sọ láti faqad akọ́mọ dín ẹni tó bá gbé ìrun dúró tó kírun bó ṣe yẹ kó kí irú ẹni bẹ́ẹ̀ ti gbé ẹ̀sìn dúró wa man hadama sọlá faqad ahlaka dín ẹni tó bá sì ti pa irun tì tí ò kí irú ẹni bẹ́ẹ̀ ó ti pa ẹ̀sìn tì ó sì ti pa ẹ̀sìn run. وهذه الصلاة هي أعظم أركان الإسلام بعد الشهادة ìrun tá ń sọ yìí tí a bá wo àwọn òpó tó gbé islam dúró ìrun yìí náà ni òpó tó ga jùlọ lẹ́yìn ìgbà tí èèyàn bá ti mọ Ọlọ́run ọba lọ́kàn tó ti mọ ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí òjíṣẹ́ tí Ọlọ́run ọba àlékiọlá tí ó rán sí gbogbo àgbáyé ìrun tí a ń sọ yìí Ọlọ́run ọba àlékiọlá faradahunna khamsa ọlọ́run bá ṣe ní ọ̀ràn yàn lé wa lórí pé a gbọ́dọ̀ máa kí irun márùn ní ojoojúmọ́ kọ́lọ̀ ọba kó mẹ́sẹ̀ fi ẹnìkọ̀ọ̀kan wa ṣe kò ń gẹ́ wala dina liman tahawana fi amri sọ̀dà ẹnikẹ́ni tí ó bá jẹ́ wípé ó fi ogún yẹ ọ̀run kéré irú ẹni bẹ́ẹ̀ kò ní ìmọ́ni irú ẹni bẹ́ẹ̀ kò ní ẹ̀sìn ọlọ́run ní àwọn onígbàgbọ́ òdodo ti jèrè alladhina hum fi salatihim khashi'un nǹkan àkọ́kọ́ tó jẹ́ kí wọ́n jèrè òun náà ni wípé nínú ìrun wọn wọ́n máa ń ní khushu'u wọ́n máa ń kírun wọn pẹ̀lú ìfọkànsí wọ́n máa ń kírun wọn pẹ̀lú ìpayọ̀ ọlọ́wọ́n olórí ìbínú ọlọ́run ègbé ọlọ́run ọba kó máa bá wọn tí wọ́n ń kírun alladhina hum an salatihim sahun àwọn ẹni tó jẹ́ wípé wọ́n máa ń fọ́nú fọ́ra nínú ìrun tí wọ́n ń kí wọ́n ti ń kí ìrun wọn bó ti yẹ kí wọ́n kí ọlọ́wọ́ bá lè kí ọlá ní kullu nafsin bima kasabat rahina ọlọ́wọ́ ní gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan bima kasabat rahina látara iṣẹ́ tí wọ́n ṣe níṣẹ́ a máa fi di gbogbo wọn illa ashabal yamin ọlọ́run ní àwọn tí wọ́n là kúrò nínú àdánwò ọlọ́run àti ìyà rẹ̀ àwọn ni àwọn èrò apá ọ̀tún fi jannatin yatasaalun tó jẹ́ pé ń jọ ẹ̀san wọ́n máa bira wọn léèrè àwọn ọmọ àdìjọ́ náà máa bira wọn léèrè anil mujrimin wọ́n máa bèèrè nípa àwọn ọ̀daràn wọ́n wá máa bi àwọn ọ̀daràn léèrè pé ma fi saqar kí ni tó gbé yín náà sákọ̀rù lénìí kọlu lamnaku mina musallin wọ́n ní ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ ọ̀rọ̀ àkọ́kọ́ tá a dá òun náà ní pé àti ń kírun wà lamnaku nut'imul miskin tabara wọn aláìní àti ń fún wọn lóúnjẹ wà kunna nakhudu ma'al kha'idin tabara àwọn èèyàn tí wọ́n jókòó tí wọ́n wíwí kòwé nípa ọlọ́wọ́n ọba tí wọ́n ń sọ tí ò lẹ́tọ̀ọ́ àwọn la máa ń jókòó tì. hatta atana al-yaqin

wọ́n máa ń pààrọ̀ tí wọ́n ti ń kí wà tí a bá ń ṣe àwa wọ́n sì máa ń tẹ̀lé nǹkan adùn adùn torí pé ìrun kíkí ọlọ́run ní iná sọ láti àtẹ́ni ha anil fàṣà ìwà ni mo jà ọlọ́run ní tẹ́ rí yẹn tẹ́ni ha anil fàṣà ó máa ń gbé èèyàn jìnnà síbi ìwà burúkú ni wà ni mo ń àwọn ìwà tí ọkọ̀ kọ̀ ìrun máa ń gbé èèyàn jìnnà sí ẹni tí ò bá ti wá kírun wà tí a bá ń ṣe àwa àti àwọn a máa tẹ̀lé gbogbo òfẹ́ lónìí gbogbo adùn ara ni wọ́n a máa tẹ̀lé gbogbo tọ́nà ọba bá lóhun òfẹ́ òun làwọn a máa fẹ́ òun tọ́nà ọba bá lóhun fẹ́ a máa nira fáwọn láti ṣe látara pé kí ni jọ̀mọ́ wọn jẹ́ tí máa ń kírun kọ́nà ọba kó ṣe ìrun ní ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa anábì sallallahu alaihi wasallam ó ní asqalu ó ní ìtò lè jù fáwọn mùnàfìkì láti kí nínú irú òun náà ni irú ìṣá àti irú àlùfájà torí pé irú ìṣá nígbà tó bá ń kí òkùnkùn a máa wà nígbà tó bá ń kí ṣubúì òkùnkùn a máa wà ẹni tó bá fẹ́ sá mọ́ṣáláṣí tí wọ́n ní mọ̀ pé kò wá àsìkò yìí ó máa ń rọrùn fún wọn láti sá torí tí ò bá wá ní fájìrì ẹ lè má tètè mọ̀ pé kò wá mọ́ṣáláṣí ẹni tí ò bá wá ní ìṣá ẹ lè má tètè mọ̀ ẹlòmíì lè wò pé à ah, gbogbo ibi iṣẹ́ ni mo wà mọ́gírìbì yẹn ó ń ká mi mọ́ lóòjọ ọ̀pùnlé zúrí àtàkìrì ibi iṣẹ́ mo ti kì kò sì kí ń kí o bàbá alágbájá àrí ṣubú ìkílódé aago méje lẹ máa tó jáde bàbá alágbájá kílódé àrí yín seven thirty lálẹ́ àná ẹ ti dé ẹ wá sí ìṣe àyè ó máa ń rọ̀ wọ́n lọ́rùn láti fara pamọ́ ó lè ní mo wá ẹ̀rí mímì nẹ́pà tí mú náà lọ kò sí náà látara bẹ́ẹ̀ rí ni àbájí sálámọ̀ iṣẹ́ àyẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ mú sí dìde ẹ̀ nílẹ̀ ájí torí pé kò sí náà ànábì sallallahu alaihi wa sallam law ya'lamuna ma fihima la'atawhuma walaw habwa ànábì sallallahu alaihi wa sallam ó ní ká ní àwọn mùnáfìkì bá mọ orí àti dáadáa tó wà níbi sọ̀látù ìṣà àti sọ̀látù súbúhì wọn bá máa wá ló fi jẹ́ pé ìrun jọ̀mọ́ ó ṣe pàtàkì kọ́nà kó fi ṣe ìrọ̀rùn kọ̀ọ̀kan wa a ti dárúkọ nínú àwọn àṣìṣe tí a máa ń kó sí nínú wa ha àṣà ìhù ìlànà mọ́tì áùtì ìdìrọ́ọ̀fì sọ̀dà ó ní máa pọ̀ ṣẹ̀ṣẹ̀ ká máa sáré lórí báráká tí wọ́n kí lọ́wọ́ wọ́n lọ́wọ́ máa gbé iná lọ́ha máa sọ bìrì wọ́n ṣe wáàsí fún nìyẹn tó gba wáàsí kó tètè dé àwọn èèyàn máa ń sáré láti wọ irun nínú àṣìṣe ni wádìí ìyàdẹ́ ìní ìfẹsọ̀rọ̀ nínú àwọn àṣìṣe tó gbajúmọ̀ òun ni káwọn èèyàn ká ọwọ́ wọn méjèèjì síbi ìdodo báyìí eléyìí náà nínú àṣìṣe ni àbí kó wà ní abẹ́ dodo a ti sọ fún wa pé hadith tó wá lé lórí kò fẹsẹ̀ rinlẹ̀ ohun tó jẹ́ súnà òun ni ká gbé ọwọ́ ọ̀tún wa lé ọwọ́ òsì wa kó sì wà ní okùn àyà wa eléyìí ni tó jẹ́ súnà bákan náà àádàmú adáríha fi wákìhà nínú àṣìṣe òun náà ni pé káwọn èèyàn máa kírun ṣùgbọ́n wọn ò kí sí ẹ̀ ni bákan ni ìlànà mọ̀nkìdẹ́ ni nígbà ń kírun kí wọ́n máa ká ọwọ́ sókè báyìí ọwọ́ wa á lọ síbi etí wa méjèèjì àti kó débi èjìká eléyìí ni àgbọ́yé nínú àwọn nǹkan tí a ti sọ fún wa nìyẹn lẹ́ni insha allah àáfikún àwọn nǹkan tí a ti sọ yìí nínú àwọn àṣìṣe bíi mẹ́fà àáfikún ìta àti dárúkọ minha alqiyamu bin nafila inda iqamati salah òun ni wípé ńgbà tí wọ́n bá ti gbèrò dúró kéèyàn máa yan nọ́fílà nínú àṣìṣe tó gbajúmọ̀ ni anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó ní idha uqimatis salatu fala salata illa al-maktuba ànábì sallallahu alayhi wa sallam ó ní tí wọ́n bá ti gbèrò dúró pé Allahu akbar àbí tí wọ́n bá ti ṣe ìkọ́mọ̀ qad qamati salatu qad qamati salatu fala salata illa al-maktuba ó ní kò sí irun mi ìta tún gbọ́dọ̀ kí illa al-maktuba àyàfi irun ọ̀rọ̀ yọ ní ọ̀dọ̀ àwọn àfà wọ́n ní al-maktuba tánàbí sọ yìí ó ní al nínú alifatilam wọ́n ní alifatilam iṣẹ́ kí ló ń ṣe ṣé lìlì jíǹsì ni áó lìlì àhàdì tó bá jẹ́ lìlì jíǹsì ni tó bá jẹ́ lìlì àhàdì ni ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ la máa ní wọ́n ní alì nínú ìtumọ̀ tó lè mú wá òun ni wípé a gbọ́dọ̀ kírun mi àyàfi ọ̀rọ̀ yàn ibẹ̀yẹn alì a máa jẹ́ lìlì jíǹsì kullu man kana min jíǹsì al-mafruda gbogbo òun tó bá ti jẹ́ ọ̀rọ̀ yàn a lè kí àyàfi kó jẹ́ pé a lè kírun tó bá jọ́rọ̀ yàn tó bá jẹ́ pa gbà bẹ́ẹ̀ lọ́ fílà láàrílé yàn tó bá jẹ́ pé a lè ẹ lèlè jíǹsì ni a máa túmọ̀ sí wípé tí wọ́n bá gbèrò dúró tí wọ́n kírun áńtírì lọ́wọ́ tá wà mọ́ṣáláṣí àwa fẹ́ kírun zúúrì a lè dìde káwa náà kírun zúúrì abáte ti báwọn tó ń kí áńtírì a lè wọ mọ́ṣáláṣí káwa náà gbé zúúrì tiwa dìde torí pé ọ̀ranyàn ni wọ́n ń kí ọ̀ranyàn làwa náà ń kí ìtumọ̀ àkọ́kọ́ nu hadith yẹn nìyẹn ó túmọ̀ sí pé tá a bá mú eléyìí náà ó túmọ̀ sí wípé nọ́fílà ò ní wọlé tá a bá yan nọ́fílà gbà tí wọ́n ń kírun ọ̀ràn yàn lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀ ńkọ́ ó ti tako tó wà nílẹ̀ àṣìṣe ni. ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni pé kí ali yìí kó jẹ́ lílẹ̀ àhàdì òun ni wípé kó jẹ́ wípé nǹkan yìí pàtó gan ilà àdìhì sọ̀lá alẹ́ ti òkè ìmọ̀ a gbọ́dọ̀ kírun míì àyàfi ìrun eléyìí tí wọ́n gbé dúró gangan yìí ó túmọ̀ sí pé pẹ̀lú yẹn tí wọ́n bá ti ń kírun àlàásìrì lọ́wọ́ ta wọ mọ́ṣáláṣí àlẹ́tọ̀ láti gbé zúúrì dìde irun tí wọ́n ń kí yẹn la máa bá wọn kí nǹkan ẹyọkan tá a kàn lè ṣe ìtìláàfò lè yà àníyàn wá lè yàtọ̀ sí ti máàmù a lè máa kírun lẹ́yìn ìmọ̀ọ̀mù pẹ̀lú pé zúrì làwa mú wá a sì lè kí ó jẹ́ pé ánsìrì tó mú wá yẹn náà làwa náà ń kí tá a bá kí yẹn tán gbèsè tá a san gbèsè tá a jẹ yẹn tó jẹ́ wípé bá a bá kí àní gbaládálé lórí àyàfi tó bá jẹ́ pa ní ọ̀dọ̀rọ̀ ṣẹ̀rẹ̀ iye àwọn ìdí tí ẹ̀sìn gbà wọlé pé èèyàn lè fi máa ìtì kírun láti àsìkò ánsírì tó máa fi di pé zuhuri tí ánsírì á fi wọlé ìyẹn nìkan ló máa jẹ́ pé èèyàn ní ládàá so àwọn àfáà ní a lè kí ánsírì yẹn tá a bá kí i tán gbèsè ọ̀ràn tá a dá yẹn káwa mú wa ṣùgbọ́n tá a bá mú wa pẹ̀lá níyàn ẹ̀ ìyẹn náà tún wọlé wọ́n ní tó bá jẹ́ lílà áhẹ́dì ni a gbọ́dọ̀ gbèrò mí ìdúró àyàfi ìrun tí wọ́n ń kí lọ́wọ́ yẹn eléyìí sì ló wà áúlá òun náà ló lékè jù pé tí wọ́n bá ti ń kírun lọ́wọ́ mọ́ṣáláṣí ìrun tí wọ́n kí yẹn ní ká bá wọn kí nínú àṣìṣe wa ni pé kí wọ́n gbèrò ọ̀rọ̀ yàn dúró káwa wọ mọ́ṣáláṣí ká máa yàn náfìlà wà kayfa alladhi qad aqama náfìlà wà òfin mọ́ ti sọ̀dà ẹni tó wá jẹ́ wípé òun tiẹ̀ sí yanná fílà lọ nígbà tó yanná fílà lọ́wọ́ wọ́n wá gbé ọ̀rọ̀ yàn dúró lélẹ̀ ulama salasatu aqwal ọ̀rọ̀ àwọn àfà lórí ilé ìpín a sọ wípé torí ọ̀rọ̀ àdóbi sallallahu alaihi wasallam tó sọ wípé idha uqimati salatu fala salata illa al-maktuba tí wọ́n bá ti gbèrò ọ̀rọ̀ yọ dúró kò sírun mímọ́ àyàfi tó ń kí ẹ̀ lọ́dọ̀ àwọn àfáà kan wọ́n ní kó ba náà fìlà yẹn jẹ́ kó já náà fìlà yẹn wa minhum man yara al-itmam a sì nínú tí wọ́n sọ wípé kó parí náà fìlà tó yàn wọ́n ní torọ́lọ́ ń sọ wípé wala tubtilu a'malakum tẹ́ bá ti ń ṣiṣẹ́ olóore ẹ má bàá jẹ́ kéèyàn wá ti gbé nọ́fílà dúró kó wá bàá jẹ́ yìí wọ́n ní ẹ má ṣe bẹ́ẹ̀ lórí aya yìí ara wọn àfọ́ ẹlẹ́ẹ̀kẹta tó sọ wípé yahtab wọ́n ní ìṣìyàtù ló máa mú á wòye wípé nọ́fílà tí mò ń yàn yìí ṣé mo ti fẹ́ parí ẹ̀ ìdí ni wípé àtẹ̀kìdírọ̀tì ùlà ká bá wọn ní orí rákà Allahu Akbar alákọ̀ọ́kọ́ tá a pè ní takbiratul ihram oore tó wà bẹ̀ pọ̀ Ànábì sallallahu alaihi wa sallam sọ wípé man adraka takbiratal ula man adraka takbiratal ula arba'ina yawman ó lẹ́nikẹ́ni tó bá láǹfààní láti bá wọn gbé ìran Allahu Akbar alákọ̀ọ́kọ́ ìdúró fún 40 days ó ní kutiba lahu bari'atan

tí wọ́n fi ṣe Allahu Akbar alákọ̀ọ́kọ́ yìí ó ti bọ́ fún mi nìyẹn pé yọba wá gbé sẹ́gbẹ́ ó lè tàta rẹ̀ kó ké náà fílà tó yàn yìí láti lè láǹfààní Allahu Akbar alákọ̀ọ́kọ́ àwọn àṣìrínú àwọn àfà tí wọ́n ní kò sí láìfí tó bá rí wípé tóun bá ṣe ṣáájú wípé kí wọ́n tó kúrò lórí rákà alákọ̀ọ́kọ́ yìí ó lè láǹfààní láti bá ìrun tí wọ́n ń kí abáraka látara bẹ́ẹ̀ wọ́n ní tó bá ṣe eléyìí náà kò sí láìsí tó bá parí ẹ̀ eléyìí jẹ́ nǹkan mẹ́ta tí àwọn àfáà sọ lórí náfìlà ló fi jẹ́ wípé àṣìṣe ni kéèyàn máa yaná kéèyàn yaná fìlà nígbà tí wọ́n ti ń kí irun ọ̀rọ̀ yàn eléyìí jẹ́ nu tí máa ń ṣẹlẹ̀ nínú bí tí ìgbàláyè tí ò ti sí fún náfìlà òun náà nígbà tí wọ́n bá ń kírun lọ́wọ́ lọ́jọ́ dáadáa kó máa ṣáàtì. náà nínú àṣìṣe ẹlẹ́ẹ̀kejì tí a fẹ́ fi kún tí a ti sọ sẹ́yìn òun náà ni almururu bayna yadayin musalli òun náà nígbà tí àwọn èèyàn bá ń kírun lọ́wọ́ ká máa gba wájú tó ń kírun nínú àṣìṣe ni. Gbogbo kejì yẹn. nínú àṣìṣe tó gbajúmọ̀ almururu bayna yadayi almusalli òun náà ni wípé ẹni tó bá ń kírun lọ́wọ́ kágbàwájú ẹ̀ kọjá nínú àwọn àṣìṣe tó gbajúmọ̀ ni náà anọ́bíwa Muhammad sallallahu alaihi wasallam ó ní law ya'lamu almaru bayna yadayi almusalli madha alayhi لكان له أن يقف أربعين خيرا له من أن يمر بين يديه النبي صلى الله عليه وسلم ó ní tó bá jẹ́ wípé ẹn tó ń gba wájú ẹn tó ń kírun kọjá tó bá mú aburú ماذا عليه من الإثم tó bá mú aburú ẹ̀ṣẹ̀ tó wà ní ọrùn ara ẹ̀ látara kó ń ṣe léè Ànábì sallallahu alaihi wasallam ní kò bá dúró fún fọ́tì tó bá ma burú tó wà mẹ́rin àwọn àfà wá wò wípé rọ́wí tó gba ọ̀rọ̀ yìí wá ó ní àrùbáyé kò sọ pé yáwùmọ̀ ṣé forty days ni ṣé forty hours ni ṣé forty minutes ni ṣé forty seconds ni kò sọ wọ́n ló túmọ̀ sí wípé gbogbo ìgbà tá a bá rí àwọn èèyàn tí wọ́n ń kírun lọ́wọ́ a gbọ́dọ̀ ní ẹ̀mí sùúrù ká ṣe sùúrù kí wọ́n fi kírun wọn tán eléyìí ṣe pàtàkì nínú àṣìṣe òun ni wípé ká máa ṣe eléyìí nínú àlàyé àwọn àfáìsìn lórí eléyìí wọ́n ní ẹ̀rí ìdẹ́ ẹ̀ṣẹ̀ nípa pé ká gbáwájú ẹni tó ń kírun kọjá ọ̀nà mẹ́ta ni ẹ̀ṣẹ̀ ìyá máa pín sí nígbà míì yàtàṣù bil ismi ìgbà míì ni ẹni tó ń kírun lọ̀daràn ẹni tó ń kírun òun ni ọ̀daràn ẹ̀ṣẹ̀ tó bá ṣẹlẹ̀ nípa wípa wọ̀nyàn gba wájú ẹni tó ń kírun kọjá nígbà mí ẹni tó ń kírun ló jẹ́ṣẹ̀ kí ló máa ń fa aláyẹ̀tẹ́fìdà sútùrọ̀ òun náà ní wípẹ́ tó ń kírun ibi tó mọ́ páwọn èèyàn máa gbà kọjá ó wá gbé sútùrọ̀ ó gbé gàgá síbẹ̀ hátà yàtọ̀rù náà bèlèmòrò débi para wá ní àwọn èèyàn wọn rí bòmí ìgbà ju pé kí wọ́n máa gba wájú ẹ̀ lọ ló fi jẹ́ pé súnà ànábì sallallahu alaihi wasallam ìtìhọ́rí àtútùrọ̀ òun ni pé ta bá fẹ́ kírun ká máa gbé gàgà síwájú wa àbí ká lọ bọ́ síbi tó jẹ́ páwọn èèyàn nílé gbà kọjá eléyìí jẹ́ ló ṣe sí tó dáa tó bá wá jẹ́ wípé wọ́n tó ń kírun ó wà ń bi tó jẹ́ páwọn èèyàn máa gbà kọjá ó wà fi gàgà síbẹ̀ àwọn èèyàn wá di wípé oúnjẹ wọn nípa láti kọjá tí wọn rí bòmíì tí wọ́n lè gbà ẹni tó ń kírun ló ní ẹ̀ṣẹ̀ وأحيانا يتخذ المرء بين يدي المصلي بالإثم ìgbà míì sì ní yàtàfàrọ̀dù bí i ẹni tó ń gba wájú ẹni tó ń kírun òun ló ní ẹ̀ṣẹ̀ nígbà tó jẹ́ wípé àwọn èèyàn gbé sútúrọ̀ sí iwájú wọn ó tún wá ń gba wájú wọn pẹ̀lú sútúrọ̀ yìí irú ẹni báyìí òun ló dẹ́ṣẹ̀ wàfi àhíyàn nígbà míì sì ní yẹ̀ṣẹ̀ríkà ní fil ismi <coughs> àwọn méjèèjì ni wọ́n jọ dẹ́ṣẹ̀ ẹni tó ń kírun àtẹni tó gba wájú ẹ̀ kọjá nígbà tí wọ́n jọ dẹ́ṣẹ̀ lámìẹ̀ sẹ́fì ìlà sútúrọ́ ẹni tó ń kírun ògbé gàgá síwájú ẹ̀ wàyẹ́ dìdù àlèmọ́rún atorik ẹni tó sì jẹ́ wípé òun fẹ́ kọjá ọ̀nà míì wà tó lè so látara bẹ́ẹ̀ ẹlẹ́ṣẹ̀ làwọn méjèèjì ẹni tó ń kírun tí ò lóṣùtúrọ̀ ò sì dẹ́ṣẹ̀ ẹ tó gba wájú ẹ̀ kọjá òun náà ti dẹ́ṣẹ̀ ló fi jẹ́ pé gbogbo ọ̀nà pátápátá àwa tá ń kírun àtàwa tá ń gba wájú ẹ tó ń kírun ẹ jẹ́ ká gbìyànjú láti máa rí pé à ń ṣọ́ra wàmìnàlá àkọ́tọ̀ àṣà àyà nínú àwọn àṣìṣe tó gbajúmọ̀ lórí irun àtàkọ́dùmọ̀ ala al-imam bifi'lin min af'ali as-salah aw aqwaliha òun ni wípé ẹni tó ń kírun tó wà lẹ́yìn imam kó máa gba wájú imam pẹ̀lú nǹkankan nínú àwọn nǹkan tá a máa ń ṣe lórí ìrun bóyá nínú ọ̀rọ̀ ni àbí nínú iṣẹ́ tá a máa ń ṣe lórí ìrun gẹ́gẹ́ bí wípé ayárùkà àkọ́bùlà imam kéèyàn máa forí kóyàn máa tẹ̀ ṣáájú kí mọ́mù tó tẹ̀ àwọn ìyárùfà ra'sahu min imam àbí kó jẹ́ wípé kí mọ́mù tó dìde láti rùkọ́ lèyàn ti rùkọ́ àwọn yẹ́sùdúdà qabla àbí imam eléyìí ó jẹ́ nǹkan tí ó dá ànábì wa muhammad sallallahu alaihi wasallam ó ní ju ìlànà ìmáàmù ní tamari ó ní agbé ìmáàmù kalẹ̀ láti máa tẹ̀lé ni o ìdá kábàrọ̀ fàkábìrù tí mọ́mù bá ti fi allahu akbar ẹ̀yin náà wí wá ìdá rọ́fàá wá ìdá rọ́kàá fàrọ̀káàrù nígbà tí mọ́mù bá tẹ̀ ẹ̀yin náà tẹ̀ wá ìdá rọ́fàá rọ́ṣàhù mìíràn rùkọ́ fàrọ̀fàá tí mọ́mú bá dìrí láti rùkún ẹ̀yìn ẹ̀ rùkún gbogbo tí mọ́mú bá ń ṣe wáyídà kọ́ọ̀dà sẹ́ni Allahu liman hamida faqulu rabbana walakal hamd tí mọ́mú bá sọ pé rabbana tó bá ní sẹ́ni Allahu liman hamida lẹ́yìn ìgbà tẹ́yìn bá ti sọ pé sẹ́ni Allahu liman hamida ẹ̀ wá sọ pé rabbana walakal hamd ọ̀rọ̀ míì Ànábì sallallahu alayhi wa sallam ó ní àmà yàkṣà àhàdùkù ayyájá aláàlọ́hù rọ́ọ̀tàhù kàrọ́ọ̀tì himara ó ní sí èèyàn kan lóye ẹni tó ń ṣe nǹkan ṣáájú kí mọ́ọ̀mù tó ń ṣe ṣé kò máa bẹ̀rù ni kọ́nà ọba máa lọ sọ orí ẹ̀ gẹ́gẹ́ bíi ti kẹ́tẹ́kẹ́tẹ́ ọlọ́run ní ohun téèyàn máa ń kórira jùlọ téèyàn bá gbọ́ olóhùn kẹ́tẹ́kẹ́tẹ́ fáwọn tá a bá ti gbọ́ rí kẹ́tẹ́kẹ́tẹ́ a máa ń hàn bí ìgbà tí tírélà tí ó bá ń hàn báyìí tára máa ní ẹni tó bá ń gbọ́ ni ló fi jẹ́ wípé ànábì sallallahu alaihi wasallam ń kìlọ̀ fún wa bí kápáyọ̀ lọ iṣẹ́ ẹ̀bẹ̀rù ni ẹ̀yin tẹ́ máa ń gba wájú ìmáàmù ló fi jẹ́ pé gbogbo tí mọ̀mù bá ń ṣe a máa ṣe tẹ̀lé bí ó bá ṣe ń ṣe ni wa min al-akhta' ash-shai'a nínú àwọn àṣìṣe tó gbajúmọ̀ òun náà ni àádámi al bí sẹ́mi Allahu liman hamidah òun náà ni wípé àwọn tó jẹ́ ma'mum ẹni tó ń tẹ̀lé imam nínú àṣìṣe tó máa ń ṣe òun náà ni wípé nígbà mọ́mù bá sọ pé sẹ̀mí Allahu liman hamidah káwọn wá sọ wípé rabbana walakal hamd dúnà sẹ́mi Allahu liman hamidah kọ́ sọ pé rabbana dúnà rabbana walakal hamdu nínú àṣìṣe ní kí mọ́mù kó ṣe sẹ̀mí Allahu liman hamida kóhun máa wá sọ pé rabbana walakal hamdu ilé ìgbàjúmọ̀ dáadáa tí mọ́mù bá sọ wípé sẹ̀mí Allahu liman hamida àwa tá wà lẹ́yìn ẹ̀ àwa náà máa sọ pé sẹ́mi Allahu ẹn tó jẹ́ mubalig almuazin àbí mubalig ẹn tó ń rọ ìrun lẹ́yìn mọ́mù la máa ń tẹ̀lé tí ò bá sì dìde àwọn èèyàn ní dìde tí ò bá sọ kọ́kọ́ àwọn èèyàn ní sọ wà innama ju'ila al-imam li yuqtada bi ẹn tó sì ní ká tẹ̀lé ní imam ló fi jẹ́ pé nínú òun wa tí mọ́mù bá ti sọ pé sami Allahu liman hamida àwa tá wà lẹ́yìn mọ́mù a sọ pé sami Allahu liman hamida rabbana wa lakal nígbà tí mọ̀mú náà bá sọ pé sẹ́mi Allahu limani hamida òun náà tó bá ti dìde sẹ́mi Allahu limani hamida òun la máa fi ń dìde láti rùkú lọ sí orí ìdúró tàbá ti wá wí sẹ́mi Allahu limani hamida tá fi dìde tàbá dìde sókè tán àwa sọ pé Rabbana lakal hamdu Rabbana walakal ìkọlù mẹ́tẹ̀ẹ̀ta òun lálẹ́ wí eléyìí tí a gbìyànjú láti máa ṣọ́ wàmínà àkùtọ̀ nínú àwọn àṣìṣe tó jẹ́lẹ̀ karùn àṣojú kàṣojú dilbahahi òun ni pé téèyàn bá wà lórí sùjúd ká máa jókòó gẹ́gẹ́ bí ìjókòó àwọn ẹran nínú ìjókòó àwọn ẹranko òun náà ni wípé àwọn apá bíi nínú ọwọ́ àwọn ẹranko a máa fi lélẹ̀ tẹ́ranko bá fẹ́ jókòó wọ́n á fi bíi wọ́n á fi lélẹ̀ ló fi jẹ́ pé nínú sùjúdù wa a fi bíi lélẹ̀ tàbá ń sùjú tàbá wà ní forí kọlẹ̀ ibi tá máa fi ń lélẹ̀ òun náà ni káfù wáyì òun náà máa fi ń lélẹ̀ ànábì sallallahu alaihi wasallam ó ní umirtu an asjuda ala sab'ati a'zami ó ní wọ́n pa mí láṣẹ aw mawadi' láti máa fi àwọn àyè méje kí máa fi forí kọlẹ̀ fọ́lọ́wọ́n ọba àlèkè ọlá nínú ẹ̀ òun náà ni ojú báyìí ká lélẹ̀ nínú ẹ̀ òun ni àtẹ́lẹwọ́ wa méjèèjì ká lélẹ̀ nínú ẹ̀ ní wa méjèèjì àti orí ẹsẹ̀ wa méjèèjì ó jẹ́ méje àwọn nǹkan tá a máa fi ń lélẹ̀ nìyẹn lórí èrò ojú wa ó ti kó imú sọ́wọ́ ó ti kó sínú tá a ń wà ní sùjú à fi agbárí wa báyìí à kọlẹ̀ imú wa orí imú wa náà à kọlẹ̀ nígbà bá ń kírun so téèyàn bá wá fi àwọn apá bíi báyìí tá ti fi lélẹ̀ àti ṣe sùjúùdù àwọn ajá tẹ bá lọ wo ajá àtàwọn ẹranko míì tájá bá jókòó ẹ̀rín pa lọ́wọ́ ìsílẹ̀ á fi lélẹ̀ báyìí so tá a bá ń kírun a gbọ́dọ̀ yàgò fún nǹkan bẹ́ẹ̀ nínú ìṣesí òun náà ni wípé ẹsẹ̀ wa kéèyàn wá tẹ ẹsẹ̀ sílẹ̀ báyìí pẹlẹbẹ báyìí bó ṣe yẹ kẹsẹ̀ wá wà kẹsẹ̀ dúró báyìí ni kéèyàn wá mú ẹsẹ̀ ẹsẹ̀ yìí báyìí ká wá tẹ ojú ẹsẹ̀ wa yìí orí ẹsẹ̀ wa ìka tẹ̀ lélẹ̀ káwá kọ ẹ̀yìn ẹsẹ̀ báyìí sókè nínú àwọn àṣìṣe ni nínú ìṣesí àwọn ẹranko ni àdọ́bíwa Muhammad sallallahu alaihi wasallam ó ní ìdá sájàdá ahadukum fàlìyà àtẹ́bẹ̀ ó ní tẹ́yọ̀ kan ní yí bá jókòó tẹ́ bá sùjúdù ẹ sùjúdù dáadáa wàlà yẹ̀ftẹ́rìṣà ìfìrọ́ṣà kálíbẹ̀ kó má wàá máa spread ẹsẹ̀ gẹ́gẹ́ bí àwọn ajá bí wọ́n ṣe máa ń spread títí wọn ilé ìjẹnu tí a gbọ́dọ̀ gbìyànjú láti ṣọ́ wàmínà àkútọ̀ àròkóòrò kọ́bùlà lìwòsàn ìlà sọ́ọ̀sì òun náà ni pé ṣáájú kéèyàn tó dé orí sá fún gbà tí wọ́n ń kírun káwa kárùkọ gẹ́gẹ́ bí ẹni tó wọ mọ́ṣáláṣí iná ọlọ́hà máa sọ bẹ̀rẹ̀ ó sọ fún mọ́mù pé bó ṣe sùúrù eléyìí ò dáa téèyàn bá wọ mọ́ṣáláṣí wọ́n wá ń kírun lọ́wọ́ wọ́n ti wà ń rùkú ó wá wo pé kírùkú yìí má bọ́ fóun láti bí ẹnu ọ̀nà bẹ̀yẹ Allahu Akbar ló bá lọ sí rùkú ibẹ̀ ló ti rùkú ẹnu ní àwa wà lórí rùkú yẹn ibẹ̀ náà láti máa wọ́ lọ síwájú láti lọ jọ ìwọ̀n lórí sáfù àbí nígbà míì tẹ́nu mi bá rùkú tọ́tọ́ dìde lórí rùkú tóun náà dìde àwa fẹsẹ̀ rìn lọ eléyìí náà nínú àwọn àṣìṣe rẹ̀ wọ́n ní nígbà ayé ànábì sallallahu alaihi wasallam عن أبي بكر رضي الله عنه أنه انتهى إلى النبي صلى الله عليه وسلم وهو راكع wọ́n ní Abubakar ó lọ sí mọ́ṣáláṣí láti lọ kírun ànábì sàlàsánà wà ní sùjúdù lọ ó wà ní rúkọ lẹ́yìn tí ó tẹ̀ ní àsìkò tí ànábì sallallahu alaihi wasallam tẹ̀ yìí ní Abubakar wọlé ló bá ṣe rúkọ láti di ẹnu ọ̀nà ń bẹ̀ yẹn wà zúkìrọ̀ dálìkà lè nàbí sallallahu alaihi wasallam nígbà táwọn yọ kírun tán wọ́n bá sọ fánàbì lẹ́yìn záàdáka Allahu hirisan kí ọlọ́run bá kó bá mi lé ẹkún níbi ìmá ṣojú kòkòrò lórí dáadáa èyí pé tó ṣe lè kó ṣe kó ń kọ́jú pé à kíráka kan bá bọ́ fún mi sì máa ṣètò wá dìde láti wá kíráka òròjú nìyẹn òun ní ṣírísù ó ní ojú kòkòrò pé à mi ń fẹ́ kí láadáa ráka yẹn bọ́ àdọ́bì ni sallallahu alaihi wasallam ó ní záàdáka Allahu hirisan kọ́nà bàbá mi lé ẹkún níbi ìmá ṣojú kòkòrò dáadáa wàlà táàrùdẹ̀ wọ́n ní wàlà ta'ud gbólóhùn wàlà ta'ud yìí ó ní ìtumọ̀ méjì ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ni wípé wàlà tu'id wàlà tu'id má tún ìrun rẹ̀ kí ìrun tó ti kí bó ṣe kí yẹn ó ti wọlé má tún kí á dẹ̀ túmọ̀ sí wípé wàlà ta'ud má ṣe bẹ́ẹ̀ mọ̀ wàlà ta'ud má ṣe bẹ́ẹ̀ mọ̀ ṣùgbọ́n ìtó ni pé má ṣe bẹ́ẹ̀ mọ̀ kò sí nínú ìṣesí èrò kọ́nà ọba kó fi wá ṣe tòǹgẹ́ dáadáa eléyìí tí ó jẹ́ ẹlẹ́ẹ̀keje tí a máa fi kásẹ̀ ńlẹ̀ lélè ákùlù lè bá sọ ní wàtáwùmí òun náà ni wípé nígbà tá a bá lọ kírun ká jẹ àlùbọ́sà àbí ká jẹ garlic ká jẹ garlic àlùbọ́sà ayù eléyìí náà jẹ́nu tí ó dáa ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní man akala sáwùmá man akala albásọ̀lá àwùsáwùmá alkarọ̀ walkarọ̀t ó lẹ́nikẹ́ni tó bá ti jẹ àlùbọ́sà ni àlùbọ́sà ayù ló jẹ ni àbálùbọ́sà lásán fálàyà kọ̀rọ̀bá nà masjidana kó má súnmọ́ mọ́ṣáláṣí wáyé o fa inna almalaikata tàtàázà mímà yàtàázà mínú banu adam ó ní tó máa ń kórìíra báwọn mẹ́ẹ̀dẹ́ ènìyàn yẹn ó máa ń kó ìríra báwọn màláíkà ẹ̀rí pé téèyàn kan bá jẹ gálíkì ńsìn tó wá sẹ́gbẹ̀ẹ́ wa a lè má rí mú gbádùn mọ́ tó ta bá ń lọ mọ́ṣáláṣí àwọn nǹkan báyìí ká máa jẹ nínú kí ló fà tàtà azal màláíkàtù mímá yàtà azà mínú ubanu adam ó máa ń kó nira bọ́ wọn mẹ̀dé èèyàn òórùn yìí bẹ́ẹ̀ náà ni ó ti máa ń kó nira bá wọn màláíkà sábà wá wò lé ní ẹlòmíì mu ó mu gbó ẹlòmíì mu sìgá ẹlòmíì mu sí irú ẹni bẹ́ẹ̀ kí ni ànábì sàlàsálà ní kóun náà má ṣe falaya kọ̀rọ̀bánà màsídànà kí ni ẹni bẹ́ẹ̀ má sùn mọ́ mọ́ṣáláṣí torí pé òórùn tó wọn máa jáde lẹ́nu ẹ̀ jáde lára yìí a máa kó nira bá wọn mẹ̀ẹ́dẹ́yàn àti àwọn màláìka ọlọ́wọ́n ọba قال بعد كيولا كفي واشكم جلالا أقول قولي هذا أستغفر لي ولكم واستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين Praise be to Allah, the Lord of the world. May the peace and blessing of Allah be upon the Prophet. The topic of our sermon today is the continuation of what we started in the last summer, Jumu'ah. And in the Jumu'ah, we started the topic on the most commonly made mistakes in Salat. And we said that Salat is, Imaduddin, is the pillar of the religion and whoever established salat established the religion wa awwal ma yuhasabu bihi al-'abdu yawm al-qiyamah as-salah the first obligation about which people will be asked on the day of judgment is regarding their salat when the salat is upright Allah is going to accept their deeds when the salat is not upright it means they are doomed it means they will not be accepted by Allah subhanahu wa ta'ala and the success of every man is attached to salat as Allah said Indeed, successful are the believers, people who are very humble in their salah. And destruction of people would only be as a result of their abandoning salah or their negligence in the act of praying salah. As Allah said, woe unto the praying ones, those who are neglectful in their salah. In another verse, he said, people would be asked regarding what they have set forward. He said, except the people of the right hand fi jannatin yatasa'alun. The believers will question one another regarding the non-believers, the criminals. Ma salakakum fi saqar. Then Allah subhanahu wa ta'ala would give opportunity to the believers to ask the non-believers, to ask the criminals regarding what brought them to hell. Ma salakakum fi saqar. They would ask them, what has brought you into saqar, into hell? Qalu lam nakum al musallin. The first response from them shall be, we do not pray for Salat. وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِينَ We do not give the needy food to eat. وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ We used to pass our life with people that indulge in irrelevancy. So Allah subhanahu wa ta'ala has made Salat to be the most important pillars of the religion after Shahada, after testimony that none has the right to be worshipped and that Muhammad sallallahu alayhi wa sallam is the safe messenger of Allah, the most important pillar of Islam is as-salat. لذلك كان النبي صلى الله عليه وسلم يوصي الناس بالصلاة عند وفاته. When the Prophet صلى الله عليه وسلم was living, this world, he was saying as-salat, as-salat, hold on to your salat, hold on to your salat. So among the mistakes that we have mentioned in the previous sermon is to rush to the to the mosque or to rush to join the salat and to also put the the hand the two hands above our navel we say this is not also acceptable part of the common mistake is to pray salat at the not to pray salat at the normal time and part of it is to abandon the first takbir takbiratul ihram and this are and part of what we have mentioned is not to raise the hand up to the level of the shoulder or beside the two earlobes when we are praying our salah. Among the things that we have mentioned today, we have mentioned seven. The first one, al-qiyamu bin nafila inda iqamati salah. It is when the salah is established for someone to come to the mosque and start to pray nawafil. It is wrong. Whenever the imam has started the prayer or whenever the iqama is made, it is not acceptable for anyone to establish any salat. And we have said the ulama, the scholars, are of the opinion that which salat is the Prophet sallallahu referring to? Is it the actual salat that we are praying or to pray any other compulsory salat? If you say the best opinion is that whenever the salat is established, we should not pray nawafil and we should not pray compulsory prayer. We should only join them with the salat that is established. With the exception that if you are, if you want to pray salatul zuhur and salatul asr is established, it is acceptable that you pray Salatul Zuhri ma'aniyyati Zuhri with the Imam to pray with the Imam with the intention of praying Salatul Zuhur. And among the scholars are those who said, if you pray Salatul Asri with them, after that you bring your Salatul Zuhur after Salatul Asri and you don't repeat the Salatul Asri. Then, part of what we have mentioned that is very common among mistakes that we make in our Salat is Al-Mururu Bayna Yadayi Musalli is to pass in the front of the person that is praying. The Prophet sallallahu alaihi wasallam said, the one that pass in the front of the praying person, if he know the evil of doing that, he will have waited for 40. The narrator of the hadith did not mention years or days or hours or minutes. So the scholar said this hadith is pointing to the gravity of the evil of passing in the front of anyone that is praying. I will say that the praying person, when anyone pass in the front of someone that is praying, the sins can be in four, in three ways. The first one, the praying person is going to bear the sin, and that is a situation in which he does not take a barricade between him and the passage of people and he has the ability to do that but he refused to do and people are forced to pass in front of him in that case he was the one that forced people to indulge in passing in front of him so he will bear the sin and another instance is when the person that passed beside, uh, in front of him is going to bear the sin and that is when there is another way for him to pass and the person is placing sutura in front of him in that case is sinful then the third one is a situation whereby both the passerby and the praying person are going to share the same. And that is a situation when there is another alternative road for him to pass. And the person that is praying does not put sutura. In that case, they are both sinful. Then another one, at and an imam, is to do any act of salat before the imam. To say anything before the imam or to perform any action before the imam performs. For instance, to make ruku qabla ruku'il imam, to make ruku' before the ruku' of the imam, to say Allahu Akbar before the saying of Allahu Akbar of the imam. In this case, we should be very careful. Sometimes the imam will elongate the, the voice or the sound of his takbir. Before the imam finish, we have started our own. So we should be very careful in this case. And sometimes, when the imam say Allahu Akbar, Before even going to the ruku, we make our own ruku. We declare that we add in say Allahu Akbar. That is why among the etiquette of Salat is that whenever we are praying, we should pray in a place where we can see the Imam. If we cannot see the Imam, we should be able to see the person that sees the Imam. For instance, when we are praying in the mosque and there is a tension to the mosque, People who are praying at the extension of the mosque, they should be able to see those that see the imam. There should be connectivity. That is why it is not acceptable for people to pray following the microphone because they don't see the imam nor see the people that see the imam. So that whatever the imam do, they know. We should not make our sujood before we see the imam make the sujood. It was narrated by the companions that La nahwi ila sujud they said that we don't fall to the sujud hatta ra'aynahu sajidan until we saw that the prophet sallallahu alaihi wasallam has already made the sujud so when the imam say allahu akbar going for the sujud we should not move until we see that the imam is rightly on the sujud that is the only time we make our sujud tá bá sujud tí ìmọ̀mù bá ti wà lórí ìforíkanlẹ̀ báyìí orí ìdúró làwa máa wà ilé ìjẹnu tó gbajúmọ̀ láwùjọ wa ìmọ̀mù ń lọ báyìí ni àti ṣáájú mọ́mù bóyá gbàlagbà ni mọ́mù ṣùgbọ́n dọ́là wa àti sáré fòdé orí sùjúd so kọ́nà ọba kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa among the common mistakes that is very common among people as sujud ka sujud al is to make sujud like the sujud of the animals and we have demonstrated how that is done. Then a rukur, qabla al-wusul ila safi is to make the rukur before we join the, the safu, the roll. Before we join, join the roll, we should never make sajida or rukur. And that is mentioned regarding the hadith of Abu Bakr when he made rukur before he joined the, the salat. And before he joined the safu, then the Prophet sallallahu alaihi wasallam told him not to repeat that act, but his salat in that instance is acceptable. Part of what is very common among the faith is for people to eat onion or to eat garlic before coming to the mosque. The Prophet sallallahu alaihi wasallam said, whoever eats these things should not come near our mosque. And under that, the scholars have mentioned cigarettes, they have mentioned the India hemp and other drugs that people take that have bad odor that can make other people feel inconvenient. As the Prophet ﷺ said, فَإِنَّ الْمَلَائِكَ تَتَأَذَّى مِمَّا يَتَأَذَّى مِنْهُ بَنُو Adam. Because anything that is not good for the children of Adam is not also good for the angels to perceive of odor. So we pray to Allah subhanahu wa ta'ala أن يوفقنا لما يحبه ويرضاه. We pray to Allah to always be our guide to make us steadfast on the path of Sunnah and اتباع سلف الأمة and following the righteous predecessors of the Ummah. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أعز الإسلام والمسلمين وذل شرك المشركين ودمر أعداء الدين قوموا لصلاتكم يرحمكم الله الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر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 إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى فيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يَحْيَى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر سمع الله لمن حمده الله أكبر رب العالمين ناصبة تصلى نارا حامية تسقى من عين آلية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يسمي من جوع وجوه يومئذ ناعمة بسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سر مرفوعة وأكواب موضوعة ونمارق مكفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف فتحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر Thank you.